بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى اله واصحابه وتابعين لهم باحسان الى يوم الدين سيدي الله سبحانه وتعالى أبي صالح أبي موسى أبيكم الأخلاق إن شاء 哦，啊，其实我现在是比我以前能够做的多的多，天天的，我都是在学习的多。呃，这个东西是，你不能说一两句就完。哦，我从不都是，哎，你奶奶，你爷爷，你这工作做出来比较。 nígbà ọ̀pọ̀ ìlọ́gbọ́n nígbà tí a nà ní olùkọ́ lórí àwọn olùkọ́ ńlá rẹ̀ èyí tí mùsùlùmí òdodo gbọdọ̀ mọ́kàlọ́ ọmọ náà náà muhammadu kẹrẹ ọmọ àwọn àyẹ̀sẹ́lẹ̀ gbọdọ̀ sọ̀rọ̀. láti lọ́pọ̀ nínú ọ̀hán يأتي الإمام بالله ونوره آخرين محترمان mọ́rọ̀ máa fi ṣe àlàyé nípa ìnígbàgbọ́ nínú wọn náà fún ara wọn bẹ́ẹ̀ náà ni yóò fi ìnígbàgbọ́ pẹ̀lú ẹgbẹ́ rẹ̀ ẹ̀yà yóò fi ṣe lẹ́yìn bí ọ̀rọ̀ náà ní mọ̀ntáàmà ẹ̀yìn ìgbàgbọ́ bẹ́ẹ̀ náà yóò máa fi láì wọ́pọ̀ náà ló lọ sí yára ẹgbẹ́ sọ. torí pé ọ̀rọ̀ ńláńlá ni ọ̀rọ̀ nígbà tó kọ́ tó ló lọ sí yára. ẹni bá takò èsì mùsùlùmí. ẹni bá yá ta bá ti kú tán kò sí dé ilé. ilé ayé nìkan náà ní owó rẹ̀ ìgbẹ́ni bẹ́ẹ̀ oṣù náà ní owó síta lọ́rùn. حجة كبيرة لأنه كذب لله ورسوله صلى الله عليه وسلم ولجماع المسلمين ولما هو معلوم من الدين للضرورة ìwé nípa ní kò sí gbéǹde kò sí gbéǹde kò ọdún ìbẹ̀rẹ̀ tó yá máa ilé ẹni ṣe yorùbá ètò ọlọ́run wa náà bẹ́ẹ̀ ni kò yíṣẹ́ ńlá rẹ̀ náà lọ sọ́run náà àyè sílẹ̀ ètò gbogbo mùsùlùmí àtìgbà wà kẹfẹ́ kò rí nínú gbogbo ní lọ. torí pé nǹkan wọ̀nyí ìhun kí àgbọ̀rọ̀ takò nínú ẹ̀sìn ni. alákàtúnṣe lára ẹgbẹ́ gbọ̀ngàn náà bá ní sẹ́yìn lójú ìrẹ̀lẹ̀ òkè ìsinmi ìgbàgbọ́ tó ń àìsí ìgbà ìsìlámù rò pé kò sí ìdí ìṣòro. لا شك أن من كفر البعث ومن أنكر البعث والنشور وكافر بنص القرآن وسيلة لكن يريد أن يبقى حقوقه ìgbéni di ọlọ́run gbogbo èyí tí ń jẹ́dà àti fífọ́tà àbújáde kúrò ní sàárè láti ìdánwò bí ìwájú ọlọ́run lórí tàbí láyé ṣe ẹni bá ní nǹkan bẹ́ẹ̀ ò ní ṣẹlẹ̀ ipò kìkì ní wọ̀. dáhà ìlẹ́dí ìlẹ́kẹ́kọ̀ọ́ ẹ̀lẹ́ ìgbà wọn kìkì rí wọ́n rò wípé mo ò ní sì ní ìgbà wọn láyéláyé. ó ní bẹ́ẹ̀ ọ̀rọ̀ bí òun ṣe ń lọ́kàn lọ́wọ́ àwọn àìwọ̀sẹ́gbà mo pẹ̀lú náà mo fi ọlọ́run bá tó dáyé múra látúndà àfúnnù ọlọ́run sì bí ìgbé yé wọ tó máa látúndà gba òun lẹ́yìn náà àyè ìtò gbogbo nǹkan tí ẹgbẹ́ ilé ayé ṣe ni wọ́n fi mẹ́ta bá ìdúró kéré ìṣẹ̀lẹ̀ ló tó gbé láfíyànà wọ̀dá ẹ̀nìkà ẹ̀nàmọ́ ọ̀hún ètò ọ̀gbọ̀n ọ̀hún ọ̀hún tí ò bá ní rí ọlọ́pàá mẹ́fà òṣìṣẹ́ ńlá láti fi kó fi òun búra kì í pé tó bá jẹ́ nǹkan aré tó jẹ́ nǹkan irọ́ àwọn ẹni ọlọ́run kó o ní ọlọ́run búra lé lórí gbèlè tí ká tó kí àwọn àmẹ́bí ọlọ́run jíṣẹ́ ọlọ́run gbogbo ibi tí ọ̀rọ̀ bá lè wó lédè tó jíṣẹ́ ọlọ́run bá fi ń fi ọlọ́run bá tún káàkó nǹkan mi kì í ṣe nǹkan ọ̀rọ̀ àwọn abẹ́lẹ́ hẹ́ẹ̀dì kì í ṣe nǹkan ẹ̀yẹ kì nǹkan tó dúró tọ́ ọ. láyé mú ọ̀páàlú òmìnira ìlà àyà àtúnà dúnìyà wà láyà náà nínú ìrẹ̀lú yìí. àwọn tí ń ta ọkọ̀ náà ló yàrá ìyáàmà wọn a máa sọjá ìlú ara ìtumọ̀ wípé gbogbo sẹ̀yìntà lóyè ayé

kò sí ìgbẹ́ta tí wọ́n nílá ìtàlẹ́ sọ ilé ìlú wípé àìdá kúnnà ìbọ́mẹ́n ọ̀tọ̀rọ̀mẹ́n fàínà láti rùfún mọ́rọ̀ wọn ti rí nìyẹn àbíláyé ní kọ́lù àìdá kúnnà ìbọ́mẹ́n lẹ́ṣọ́ ẹ̀kẹ́ wọ́n gbọ́dọ̀ nígbà tí sábẹ́ sàárè tí ogbó rẹ̀ ti tó ti dèrò wá sí nígbà náà ní ìgbé ìlú tó wà wáyé àwòkí ní ṣe ṣe o lẹ́yìn ní ọ̀la lẹ́yìn yóò ṣe ilẹ̀ ẹ̀rọ ọ̀rọ̀ wà ní ọ̀rọ̀ kalẹ̀ tí ó fi ààyè sára egungun légungun tó ti kẹrù tó ti ju subhanallah ẹ̀rọ ọ̀rọ̀ wọn bá yẹn lórí ìmọ̀ tún náà ṣe àwọn ọ̀rọ̀ tó ti ń tẹnu àwọn kẹfìrí jọ́kìnrí ànágá ìlú pẹ̀lú ìṣẹ̀lá Muhammad sọ́nà wọn fa àyè sínú wọ́n takò agbára ọlọ́run nígbà tí wọ́n takò ọlọ́run wá wọ́n ní wọ́n bọ́ ọ̀bẹ̀ lánàá mẹ́sàn-án wọn lẹ́sìn ẹ̀kọ́ قال من يحيي العظام وهي رميم وفي عقرب ẹ̀yìn náà máa wo tó tẹ́ ṣe rí irú ẹni bẹ́ẹ̀ gbàgbé bọ́lọ̀ ti dá simple thinking ìrònú tí ó jìnà púpọ̀ ni kẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ní ojú ìdáni bóòlù ti jẹni tí ó ń bẹ tó jẹni tí wọ́n kó pọ̀ káàkiri lẹ́yìn tí ó lè sọ̀tàn pínlẹ̀ bó ti wáyé ayé tẹ́lẹ̀ yóò bá ti ṣe àlàyé tó ń bọ́ lójú bẹ́ẹ̀ náà ni ikú rẹ̀ náà gbọdọ̀ wọ́n lójú pé ó ṣe kú jọ ọlọ́run kan náà lọ́la tẹ̀lé ìgbà tó bá kú já kí n tó padà ṣẹlẹ̀ nínú ìgbé ìjà ọlọ́run fún ọ àti bí ọlọ́run bọ́ tó dá ìlú padà sára rẹ tó ọ léèrè tó gbé láyé ṣe gbọdọ̀ jẹ́ nǹkan tó mọ̀ lọ agbára ọlọ́run wa ó ká قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم وصفهم ẹn tó pilẹ̀ dídá ẹ̀dá látìgbà àkọ́kọ́ tí ò sírù rẹ̀ láyé irú ẹni ẹ̀nà ló ní agbára kó padà sí èmi sí lára padà nígbà tí ó bá kúta bó ṣe rí nìyẹn ẹni yìí wàhúwà lè kó sì ṣe ìnà àlìyìn ọba ìlú nímọ̀ nípa gbogbo nǹkan láyé ó lè gbogbo ẹni bá ń takọjọ́ ń gbé ìdá àṣeyàmà tí ń takọjọ́ kẹyìn tí ń takọ àwọn tó ṣẹlẹ̀ nù irú ẹni bẹ́ẹ̀ ṣe mùsùlùmí òdodo kódà tí ò sí tí ń jẹ́ ẹ̀san lórí jíkú ọba ṣe láyé làkánà kọlùkọlù kọlùkì àbàṣà ìbájú wípé ìdẹ́dà tí ọlọ́run bá dá gbogbo ẹ̀dá láyé ó kàn dá wọn lásán ni kẹ́bà ya kùlókòhùn wàyà àmàlú na àmàlà sọ̀ọ́lẹ́hàtà àwùlà àmàlà kùfùríyàtà tí gbogbo nwaa mọ̀ wá ṣiṣẹ́ ni ṣiṣẹ́ rí ọmọ ṣiṣẹ́ rí inú wọn ẹni tí ń ṣiṣẹ́ tí ò dá ọmọ ṣiṣẹ́ tí ò dá nú wọn lẹ́yìn náà wọ́n wá kú kò á ní sí gbèǹde ọlọ́run wá fún wọn lẹ́fẹ̀ bẹ́ẹ̀ ká máa gbélé yìí kò tọ́ sí ọlọ́run ọba kò tọ́ sí ọlọ́run ọba ọlọ́run ọba dọ́gba tó tẹ́ ẹ délé ayé tẹ́ ẹ gbàgbé ní tọ́lọ̀ torí rẹ̀ dání tẹ́ ẹ délé ayé tán tí ìjíjẹ múmu ayé áàdì áàdà ayé jẹ́ ẹ gbàgbé ní tọ́lọ̀ torí rẹ̀ dání tẹ́ ẹ bá dání lásán ni ẹ̀bẹ̀ sẹ́ni ẹ̀dá yín àbá dání láìsí purpose ẹ̀kàn máa àwọn ìfúkà àwọn padà sí gbéǹde irọ́ àwọn mọ̀lẹ́kà méjì kan bẹ́ẹ̀ sáré síbẹ̀ tí ẹrù náà nìyẹn wà nnukwu mi lẹ́yìn láti jẹ́ ẹ̀wọ̀n àrùpẹ́ yẹn padà sẹ́ni sọ́dọ̀ àwọn ọlọ́run fata'ala Allahul malikul haq ọba tó ọba ọba ọba ju kó máa fọwọ́ ara ẹ̀ nǹkan tí ò ní ní lọ àwọn ọmọ ẹ̀lẹ́yìn fún ara wa gan náà adé ẹ̀dá tó ní owó lọ́wọ́ ó ń dààmú ẹ bá ń kọ́lé nígbòsí ó wá lóhun náà gbé ó tuntun wó padà gbogbo ẹ̀dá tó ń bẹ láyìíká rẹ̀ wọ́n mọ ní gbogbo iṣẹ́ ni gbádùn báyìí tó bá owó ni tó bá ti nù ọmọ tí ò bá níbi ọlọ́mọ tó wáá dá kọ́ ṣe ìwà tá a wà ayé kámọ́pọ̀ ọlọ́run ọba òní bí wálé níta gbélé ayé ṣe nínú iṣẹ́ ìjọsìn ni nínú àwọn ìwà ọwọ́ wa ni nínú ìbára wa lọ síra wa ni ọlọ́ọ̀bọ̀ ó sì ẹ̀dá èèyàn ọlọ́wọ́ wa ṣe ìyàtọ̀ láàrin àti kó lè ṣe bá gbélé ayé ṣe lórí ìgbàgbọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ni eléyìí ìpìlẹ̀ ẹ̀sìn wa ni káyọ̀ gbàgbọ́ pẹ̀lú tí mo ṣẹlẹ̀ lẹ́yìn ikú mi sọ alìlẹ̀mẹ̀lẹ̀kẹ́ni lọ́kọ̀bọ̀ dárúsọ yìí tó lọ a ti ṣàlàyé irú àwọn ìbéèrè lóríṣiríṣi tí àwọn alákùnrin ìjọ máa ń béèrè lọ́wọ́ kó wa sọ̀wọ́n ní káyọ̀ lẹ́mẹ̀yìn tó káfíọ́rọ́ ọ̀hún mi náà ọ̀hún náà ti kọ́ òkú tó kú yìí ìbá jẹ́ kéferì mùsùlùmí ìbá jẹ́ mùnáfìkì ọlọ́run ó bí kó wá lérí iṣẹ́ rẹ̀ sẹ̀mí inú sáré kò yọ ẹ̀dá kan lẹ̀ kò sẹ́ tó yọ lẹ̀ ọlọ́run bí lérí bẹ́ẹ̀ náà ní ká nígbàgbọ́ pẹ̀lú ìyà tí ń bẹ nínú sáré àti kẹnu sáré jọ̀ọ́ mùsùlùmí jíṣẹ́ sẹ́lẹ̀ wípé sáré sáré yẹn ní ya Janna sáré tá a máa rí yẹn inu kó máa jẹ́ ọ̀gbun na nínú àwọn ọ̀gbun náà fún iṣẹ́ bí kuma na fi fún mùnáfíkì nínú mùsùlùmí nínú Islam abata kó sì abata jẹ́ mi ní òdodo fún níwà nínú àwọn òmìnir bá rí yẹn ayé láńlá ni ayé ti ti iche nrọ onye ntaarị tala nkesi tí ó mà wallahi kò ìwọ fúnra ló máa rí alákàtí ṣe àwọn ọmọ rẹ rẹ lè gbàjọ rẹ rẹ rẹ ló ti mà alákàtí ṣe àwọn kálí máa tàn wọn náà ìyá dáadáa o ń sàlùwọ̀ lálẹ́ kó gbẹ̀mí rẹ̀ nǹkan mẹ́rẹ̀ bá mọ̀ pa àbúrò gbogbo àwọn wákàtí àwọn kó wa lówó lọ nì ìwọ ń bẹnu sáré tó ń fojú wí náà fi jìnnà náà sáré àtàjá mọ̀ pọ̀ láyé o inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́dàkùn mọ́sá ṣe àánú wa jù báyìí náà tẹ́yìn ò bá ti rí tayọ ayé tí ò yọ́rọ̀ ẹ̀sìn gbọ́yé ilé ẹ̀kùnkùn nílò ògùn ti kú sínú sàárè tí wọ́n sin sáàmọ́ tí ṣẹlẹ̀ sí lérò bá ti wá pọ̀ tó níbi fìdáwò rẹ̀ làwọn tọrọ ti dàrú mọ́ lọ́wọ́ tán bá gbàgbọ́ tiwa náà jẹ ni wọ́n fi máa ṣàpèjúwe ọ̀rọ̀ fún wa wípé lẹ́yìn bàbá yóò bá da ìwà wa pọ̀ tó báyìí níbi fìdáwò rẹ̀ bí <laughs> bẹ́yìn ìyá yóò bá da mọ́lù mẹ́ta ló ti lọ báwọn èèyàn ń jẹ́ ń sun àlùkìyámà nìyẹn dígbà pé bá a ti ń wọ̀n láyé bí náà àbí kéèyàn ṣe lákàyè kó túṣe ara rẹ̀ ṣe kó tó kú kó tẹ́rọ ara rẹ̀ pa kó tó kú kó tẹ́rù ìgbàgbọ́ rẹ̀ jì tí bá ti gbogbo àwọn ìgbàgbọ́ dúdúdúdúdúdú táwọn gbé káàkiri náà ní ìgbàgbọ́ wípé kí ní ṣe ní jẹ́ gbogbo sáyé wọ́n pa ó tó pa sáré rẹ̀ lẹ́gbẹ̀rún ìgbàgbọ́ ẹ̀ náà là ń gbé káàkiri sáré ó fún mọ́yàn sáré ó lè mọ́yàn kò ká túbọ̀ bọ́ ara wa ṣe kò yẹ kí ń gbá ìyẹn lẹ̀ lọ́wọ́ wọn tọ́rọ̀ yìí bá jẹ́ sí àwájú wọn tálẹ̀ tí ó gbá ìyẹn lẹ̀ tálẹ̀ tó tẹ̀lé rí ọ̀ tóbi lásìkò tí àwọn mọ̀lẹ́kà méjèèjì bá ń fínà ìyàlẹ́ tó kúnnú sáré tó ya kèfèrí tó ya mọ̀náfìkì kì í ṣe wípé bàbá wú sáré yẹn lásìkò yẹn bí a lè máa rí wọ́n bó ṣe ń jẹ́yà àbí káàdà mọ̀lẹ́kà méjèèjì yẹn sójú ìmọ̀ mùsùlùmí wọ́n bá ní wọ́n fi ìyẹn kan sáàtì mọ́lé báwọn ọlọ́pàá ń dábàá tà níyà fún tẹ́wọ́n á lọ béèrè ẹ̀ ọ̀tọ̀ ẹ̀ẹ́dì gbèsè ń jẹ́yà ẹ̀ẹ́dì àwọn ọ̀tọ̀ ọlọ́pàá náà ṣùgbọ́n ìjìyà nù sáré kì í pé láti bóòlù tẹ̀sẹ̀ sáré mà pé yà ń jẹ ọ́ àwọn kan ní àwọn lè mà tọ̀ ẹ ṣàlàyé fún wa ká gbọ́ wọn ní gbogbo àwọn àgùntàn wípé ní kẹfẹ́ tá a bá ti gbókùn sínú sàárè ìtàn táwọn ń darí kò ní tẹ́ ọlọ́run dá ẹ̀mí padà sára rẹ̀ nígbà táwọn méjì yóò máa dájòkú láti máa béèrè àwọn béèrè lọ́wọ́ rẹ̀ kódà yóò máa gbúrò tí bá tẹ̀sẹ̀ ọba kò níbi sàárè kò níbi tẹ́ tó wá tó jẹ́ sí gbogbo ẹ̀dá yóò gbọ́ àpàwọn àjẹ̀nú àti ẹ̀nìkan ni wọ́n ní gbọ́ lórí wáyà mi jíṣẹ́ ọlọ́run ní àrísìmọ́tò sọ́dá torí pé tí ọmọ ẹ̀dá yẹn bá ilé gbọ́ orí igbe tí òkú kinu sàárè tó bá ń rí yàrá ọmọ ẹ̀dá yẹn ó sì dákú tọ́ wọ́n lè rí àwọn lélẹ̀ ń já sí gbogbo àwọn ẹranko tó kù àwọn lè láǹfààní àti gbọ́ á ọ̀rọ̀ yìí fi iná bọ̀ torí pé ń bẹ nígbà míì tó já sí tí ẹranko tá ń rí yẹn tó máa ń fò káàkiri ibi sàárè bóyá ó jágòtàn àbó jẹ́ràn mí ìmínà lè jájànà ṣùgbínà lè jájànà a lè fi pé torí pé àwọn àgùntàn kan sáà máa ń jókòó sí ibi sàárè wọn ìfẹ́ kó ń bẹ̀ káfí yìí gbẹ́ tí ń bẹ́nu sàárè yẹn rí kẹ lọ́wọ́ àbí tó bí ti kọ́ ń bẹ̀ káfí yìí kìí ṣe àgbà ńlá ayé kàlè máa fi ń ṣẹlẹ̀ ń bẹ̀. bọ́ọ̀nù bá ti kú tẹ́lẹ̀ òun náà ló máa fi ń ṣẹlẹ̀ láyé àtẹ̀yìn tọ́nà bá fẹ́ fi ìhán lókù. lápò máa sọ wọ ẹ̀yìn wo ẹ̀yìn wo ẹ̀yìn wo ni tó wọ̀ máa kọ́ni tàbálà hùmẹ̀ fìkẹ́ni àṣàdù wà áàtọ̀ ìmọ̀tàrọ́kẹ́ nínú àwọn wàhálà ní sàárè nínú àwọn ewu ní sàárè àti ìdàmú ibẹ̀ ó lágbára ju tó fílẹ̀ sáyé lọ ẹ̀yìn wo ọmọ rẹ̀ kéré o ẹ̀yìn kí ni kó wá sí ní ọmọ rẹ̀ òtí o wọ́n fọwọ́ gbá wọn o ọ̀yàwó ẹ̀ náà ti dìyàwó níyàwó èèyàn òyẹ̀ ọ̀rẹ́ rẹ̀ tó gbá tó tó pa ó ti síyàwó rẹ̀ lóko òkú akínlòkú rẹ̀ o <laughs> ìbá fọ́ ẹ̀nà tó wá gbé jẹ àwọn ìpàdé bí bóòtù wá fi ọ̀bẹ dágbà sínú kó sí sí ẹni ya gbẹ̀sán <laughs> àwọn ọ̀rọ̀ kan tí Yorùbá làákàyè mu tí òrí ti jókòó nú ẹsẹ̀ tún gbàgbọ́ rẹ ṣe tún ọkàn rẹ ṣe tún àárín ìwà tọ́lọ́ tó dá ọ ṣe gbogbo ọlọ́run jìnà sí rẹ̀ kò

àdìsẹ̀tọ́ wa ní ìgbàgbà tó kú báyìí èyí mọ̀ ẹ̀ẹ́sẹ̀tọ̀ ẹ máa ṣàdọ́ fún bàbá yín àti ìyá yín ni lẹ́yìn ló fi kú láyé ni ládùn àládàáṣe bó bá rìn lọ tó ń ṣàdá ìyàwó àtọmọ bàbá mi ti bẹ̀rẹ̀ ọ̀nà ọlọ́dà wọn ṣàánú ó ti dá gbèsè máa ṣàdọ́ fún òkú ìṣirò mi láyé tí wọn ló fi kú. dọ́pẹ́ ìyá yìí ṣe nígbà náà torí máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn kò mọ̀ kẹ́lọ́kàn balẹ̀ ni àwọn ṣẹ̀tọ́

wọ́n sàwọn àdúrà kárí nìkan àwọn àfáàjọ wọ́n sí wọ́n sì náwó kan bùràbùràbùrà hàn káwọn kan náà sì tún tẹ̀kan sára ń káṣí ìfò àbí ike ìdáwọ́pẹ̀ remembrance two years ẹ̀ hàn àwọn ẹ̀tàn jẹ́ yẹn ẹ̀tẹ́ jẹ́ àwọn ẹ̀rọ ẹ̀tàn jẹ́ yẹn tí wọ́n sì mọ tó ń bá fínran sàárè ìlú mùsùlùmí ọ̀rọ̀ wá báyìí ló jẹ́ torí pé tí wọ́n sọ fún wa yẹn àwọn àbájọ́ kì náà ní òun ṣe nímọ̀ tó tí wọ́n bá ń sàlàyé rẹ̀ wọ́n máa ń sun ẹkún ni wọ́n sun mùsùlùmí gbọ́ àwọn kan rẹ̀ tó bá dúró lẹ́nu èèyàn tó bá gbọ́ bó ṣe gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó gbà wọn kọ́ rẹ̀ gbọ́ tó gbà wọn ròyìn rẹ̀ gbọ́ dandan náà ni bó ṣe rí ọlọ́run tó sì gbà gbọ́ ó gbọ́dọ̀ gbọ́ ogun táwọn sọ yìí nípa sàárè gbọ́ kódà bó lè rí ìbò sábà pálùjẹnu ń bẹ ọlọ́run ò gbà pálùjẹnu ń bẹ wálẹ̀ áfíríkà ò wọ́n bá sa ìsàkúsà mọ́ ọmọ pálùjẹnu ń ohun báwọn èsù náà wà nínú wà don't believe in all this wọ́n sì dá áfíríkà láwọ̀ dúdú kí wọ́n rán ọmọláńké àdéhùn náà pè òun náà pè èyí máa ń ṣe wúwú yìí tó bá ń nà ní pàtàkì lórí kílọ̀ tó mọ́ ó mọ̀ <laughs> ó sáàdà fọ́lọ́run so agbọ́dọ̀ gba wọn gbọ́ alákàtí àwọn oníṣọ̀kúsọ kan wọn náà wà lùsùn náà yẹn ògbà parí wa ẹ̀yìn máa yé tó lùsùn náà tásàlà ya yé tó jọ náà bá náà fún wa nítorí bá wà di olóde mara ṣé ẹni bá ti wá ń do olóde mara tí ń do pàwó mara tó sì wọnú ẹgbẹ́ ẹni ẹnìkan ló gbà fáyé ń

àníbẹ̀ tí ń fara tí wọn kò sí tán lè fi fún yín láǹfààní ibi tí àdúgbò máa ń takora wa nìyẹn àwọn ọ̀sùn ní bẹ̀rù wọn táyé kú tí wọ́n lọ dá wọn a sì ní ṣe pẹ́pẹ́ fúrú kan fún wọn bá a ti ń wo ẹ̀dá tó làánà ń wò wọn a fojú mi yàtọ̀ gbogbo tí bá ń bẹ lábú lọ́wọ́ wọn nìyí tọ́nà bá lásìkò rẹ̀ báyá ní ó dáhùn tọ́nà bá lásìkò rẹ̀ ò yá yóò kàn mọ́ sí lásán ibi tá a ti yàtọ̀ síra wa nìyẹn ìgbàgbọ́ tí yóò sì lọ bẹ́ẹ̀

dákùn sáà máa ṣe bí tiẹ́ o àdúrà ní jẹ́bẹ̀ nígbàgbọ́ sọ́nà ní jẹ́bẹ̀ kìí ṣe ìwọ ní ẹgbẹ́ òkùnkùn pẹ̀lú wọn lè yóò fi borí wọn kálà wà iná tó ń dáná lọ́fún lọ́kọ̀ àlẹ́bọ̀ bá yẹ dúdú tọ́lọ́ ọmọ tọ́lọ́ ọlọ́wọ́ bá ṣe àdéhùn pé yóò máa ọmọ tọ́lọ́ ẹgbẹ́ náà jọmọ ogun èṣù ti wọn ó borí rẹ̀ à ń gbàgbọ́ bẹ́ẹ̀ gbogbo tí òjíṣẹ́ ọlọ́run ló ṣẹlẹ̀ nígbà tó pin ayé bá ń dé à ń gbàgbọ́ àbí kò tójú sínú yàn ọmọ tójú sínú yàn jẹ́wọ́n mùsùlùmí ó tó àjò tó yá sí pé tọ́lọ́ ọba ní kó lọ́mọ tó rẹwà lóbìnrin kó dàbí òjò ọmọ ọdún méjì lọ tó ń mú jáde ah, ah, dájú kí ni ọmọ yìí bẹ́ẹ̀ fáyín orí ẹ̀lọ́wọ́ yóò ọmọ ẹ̀mọ́ kí ìdán torí pé tó bá mú kí bàbá kó ní mọ́ ọmọ tára rẹ̀ sùn lọ́mọ ọdún méjì ọmọdún mẹ́ta kí ló fà tí òun lè kí nínú òun lè mú bọ́mọ ọmọ sùn ọmọ ọdún méjì ọmọdún mẹ́ta ẹ ṣeun ìwọ́n ló ee fáyíngẹ fáyíngẹ wọ́n jẹ́ wọ́n bá yá ọmọ rẹ̀ jẹ́ láti kékeré ẹni tó bá olúhunú ẹ̀lòmí ìgbésẹ̀ kó bá jáde gẹ́gbò ilé ìbáṣe gbogbo àwọn kan wọ̀nyí ìṣẹ́ náà ti fọ́ fèrè rẹ̀ kalẹ̀ gbogbo àwọn àwọn yìí a ti gbàgbọ́ ìtumọ̀ fún wa gbàgbọ́ náà ìtàrẹ́ ti sọ ní pàtóṣẹ̀ lẹ́yìn ikú náà tó yẹ ká lè gbàgbọ́ mọ̀nà agbọ́dọ̀ gbàgbọ́ òpé ní òbá gbàgbọ́ èyàn ní ò láyé ti lọ lórí eléyìí wọ́n bá gbòkú mọ́lákù méjèèjì ó dé nàkírò àti mọ́ǹkà làyé ti pọ̀ lórí ilé síwájú o sì ní bèèrè ìbèèrè mẹ́tẹ̀ẹ̀ta lọ a lè sọ fúnra wa wípé kò ṣeéṣe káwọ́lá kan wá fẹ́ràn rẹ títí nígbà wọn fẹ́ sin ọ́ kán wá kọ ìbéèrè kán wá kọ ìdáhùn mẹ́tẹ̀ẹ̀ta fáwọn béèrè mẹ́tẹ̀ẹ̀ta yìí kán wá sin ọmọ sínú sàárè nídàkùn aláàjì Salman

ó ti jàdàkúdà ẹ̀yìn orí bá ah, a aníṣẹ́ orí mi láàrin ní ìrí ọ̀ àwọn wọn náà lè sọ fún orí ó kú kẹjọ kírun papọ̀ lásùn bá bó ti mọ òwúlẹ̀ mọ̀lẹ̀mọ̀ kò gbọ́dọ̀ mọ̀ fóun wo ó ti ní bàbá àdínì ó ní bàbá àdínì balógun olúwo oyún ẹjọ́ wá dúró mọ́sálásí báyìí lọ́tọ́ bá gbé kó wọ́ sí lótòtò àbí mo sì yẹ̀mú lóru àmẹ́rin náà si yìn ó sì rán lọ́rọ̀ rẹ̀ lọ́rọ̀ bá sẹ̀ láàrin eni awọn ẹni bá ní kò ní rí bẹ́ẹ̀ àwọn alálẹ̀ nínú yóò àwọn alálẹ̀ kì ní kan olú òfìgbò irú ẹni bẹ́ẹ̀ mọ́rọ̀ búkẹ́ kò ní rí bí o kò lè rí bí àǹtálọ́ ọlọ́run tó sì láyé ẹgbẹ́ tó tira rẹ̀ gan ló gbà agbára bẹ́ẹ̀ kò bú sí agbára sọ́dọ̀ ọlọ́run ọba náà àbí máa ìlú wà rí dáhùn ó bá yanú jẹ́ o ojútútà ìṣú báyìí ti jẹ́ sáàmù lẹ́yìn fíìsì náà ti ń lò jáàbù òkè wọn ti ń lò jáàbù àbà aláfa ìkànnì wọn jọ́ kìnìún ó lóòrùn tó burú torí pé lára àwọn kòsàkòsà fún àwọn ìlú táwọn wà yìí àwọn ọjọ́ máa ń pàdé ní jọ́ọ̀sì báyìí báyìí tọ́ ló ní à ah, subhanallah ó ní sílẹ̀ tó ṣe ó ní kò sí tó ṣe ó ní kò sáà sọ di christian ó ti bọ́kàn lọ gbàdúrà ni torí pé mùsùlùmí kó wọn sí òun ló gbọdọ̀ pé nínú àwọn kan tó ń dá rúkèrúdò kalẹ̀ lára àwọn mùsùlùmí lè lọ aládùá dé mùsùlùmí àmọ́ tí ó jẹ́ àdúrà náà ẹ̀sìn wà lọ́ọ̀dì nígbàdùkú àmọ̀ tí ń jẹ́ dùn àyẹ̀ ìranù ni inú nǹkan máa ń kọ́ńtráàtì àdúrà síta ẹ̀gbọ́n wọn kan ní ọ̀fẹ́ sọ̀rọ̀ kan tó fọ́ ní ṣùgbọ́n òdòdó ọ̀rọ̀ wà níbẹ̀ ó ní stars mi ó ní ẹ̀dá kan jẹ́ kí n lọ fúnra mi tán mo sì máa ń bá yẹn pọ̀ ní ó ní jẹ́ kí n fúnra mi lọ tán tálàfà tó wọ́n mú sí ń sí ọ́ ló fi ń gùn ọjọ́ kí wọ́n fún ààrẹ wájú kó láì tẹ́jú mẹ́rùn láì tẹ́jú mẹ́wàá kó pèsè ìdíkó tó gbọ́n lọ́rùn lọ́wọ́ di wàhálà a máa kọ́ntrátì àdúrà síta ẹ̀pà àwọn bàbá wa àwọn ẹni ńláńlá wa ẹ̀pà àwọn ẹni ọlọ́run wa káwá lè kí ni káwá máa rojọ́ sọ́nà wà bí láàbò sí pé àwọn tó fara wọn tó wá wọn ò tẹ́ ń dídé wájú ọlọ́run kan béèrè kan wájú ọlọ́run pẹ̀lú ìwà wọn pẹ̀lú nínú àwọn àfáà kí nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ wọn àsìkò ti tá a bá fẹ́ jẹ́jà ń gbára ní àwọn olóṣèlú wípé wọ́n kó wa jẹ àsìkò ti tó kọ́mọ́ndò wà lẹ́rú mọ́ lọ́rọ̀ pé tó yẹ jẹ́jà rẹ̀ ibi ṣíríkù àti kúfúrà ó ti tó ẹ ti bẹ̀ sí wọn ló lè fọ́ ṣọ́ọ̀bù lọ́kàn nìkan nu wọn ńláńlá ló bá dé ó ní ẹ fún òdòwò ń padà akàwọ́kọ̀ làwọn ẹ̀ láàrin <laughs> wọn ṣe nípa àwọn òdò wá padà sọ́nà àti mọ yẹ̀yẹ́ wọn nígbà tó pàṣẹ láti yẹ̀yẹ́ wọn ó ní abòdìyàn ẹ̀bá ń wá ẹ̀dá abòdìyàn bẹnu àdìsí àbínú kòrán láti fi wọn àti tó tọ́ bá dákọ̀ ládà rẹ̀ túnú ẹni bá dé jímọ̀ tó lára ló lé kọ́mà bàbá tẹ́bá ti lè rí à ah, mélòó ní lẹ́yọ̀ kan náà tó ìmí náà wò pé àwọ̀ ah, fíìmù ilé fíìmù tá àsanwó fún ọba kẹta mẹgbẹ́ nìyẹn ni ọba kan méjì náà àwọn tí wọ́n ní dúkìá wọn bákan méjì nu wọn bá bọ́ sẹ́gbẹ̀ má fìmí náà lọ́wọ́ tó bá ní ibodó gbà kọjá ibodó lè gbà wọlé wọn bí náà ní òkè wọn ní ìwọ mú lọ́rùn ẹnìkejì náà fà ń fà lẹ́yìn lẹ́sẹ̀ ọ̀nà mú lórí náà ah! bá jẹ́ ìgbàkan jẹ́gá sóògùn tàbá kí náà sọ ìbọlẹ̀ ẹ̀ láti kárò ní àrí kárò kọ̀ èyí ìdèrú ìtàrí ni ìdíje sábìjàrí ni gbógun lè ẹ̀fà nǹkan ń gbé owó orí náà dáadáa kẹ́kọ̀ọ́ ń tẹ́lẹ̀ ó lò ní kún tó bá lò káàdì nítòtù kẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ ìbáwọn tẹ́kọ̀ọ́ ti di àgbà náà nìkú máa bẹ̀ lọ́wọ́ ìwọ òṣè fúnra rẹ̀ bẹ̀ lọ́wọ́ tó bá níbi tó kù síwájú ọlọ́run ó ṣe fi gbogbo àwọn wàyẹn rẹ̀ gbogbo àyẹ̀bẹ̀ lọ́wọ́ tí ọlọ́run tó tàà ti gbọ́ àgbà àwọn ẹni wọ̀nyí tó ń sọ̀rọ̀ pẹ̀lú ọlọ́run alága ti ṣe ah, ọmọ tó jẹ́ irú rẹ̀ mọ́ ọmọ bá sẹ́lú rẹ̀ mọ́ ọmọ jù fún wọn ọmọ òfò rẹ̀ mí o ọmọ láìlá ṣe lọ́pọ̀ ẹ̀dá iná àpẹẹrẹ ìdàgbọ́ tó máa ń gbà àgbọ́n lẹ̀ Yorùbá bó sì jẹ́ síbẹ̀ ìwọ́n òun ṣàṣàrò fún kẹ́sì kó ń bẹ̀ èyí ṣe wà níláwọn olóṣèlú kan ṣẹlẹ̀ sí ìwọ labojì rẹ̀ ó ní mọ́ já lórí wọn ojú ṣé tí wọ́n já lórí nígbà tí wọ́n bẹ ajá sógun sóòrùn mọ́tò bí sùn láì rẹ̀

ẹ bá kó ọgọ́rùn-ún sùn jọ lẹ́nu bí náà wọ́n ti rí nìyẹn a ní àfà kò sí pásítọ̀ yẹn dẹ̀ náà ìdí àwọn òsọ pé yẹn dé ní ibú ànímọ̀kù oníṣùlámù lásọ ẹnìbò tó wọ́n sọ́dọ̀ àwọn àfà tí wọ́n máa ń dá twenty thousand tí wọ́n dá fifty thousand á lóun jẹ́ gbà kankan jẹ́ ṣerú ìyá yẹn ti rúrin àjò bẹ́ẹ̀ lọ́nà obìnrin wọ̀nà wà mú kiri yóò wáyé láti fẹ́ tí ó takò kò lè takò ìmọ̀ ẹ̀dì ìnúkà tẹ́sìn rẹ̀ islam àbí o ṣe ń fi ẹ̀sìn rẹ ó yàtọ̀ sọ́rọ̀ sí ní kò sí nínú islam kò ní ìbéèrè yẹn dáhùn náà nínú islam náà ló wà ìkírun rẹ tó bá tà lábì ní ìgbà wẹrẹ sójọ tà lábì ìgbàgbọ́ rẹ nípa islam tó bẹ̀ sí gbóṣe ẹgbẹ́ náà ló ṣe rí ṣe ń bá náà bí ṣàlàyé kó gbọdọ̀ jẹ́gbàgbọ́ mùsùlùmí nínú islam tó náà nígbàgbọ́ ti jẹ́ ọba ọ̀fàtúwà àwọn kan nígbàgbọ́ islam ọ̀tọ̀ gbàgbọ́ christianity ọ̀tọ̀ gbàgbọ́ traditional religion ọ̀tọ̀

ní kọ́kọ́ mi ní gbàgbà islam náà ni mò ṣe lóòótọ́ àbí mò ń fi nǹkan kan mí àwọn ẹ̀sìn mí náà fi ń kùn. gbogbo ilé ìgbọ̀rọ̀ wa ẹlẹ́kẹta wo gan lójú pàjù fún nígbà tó gbẹ láyé wọn bá sọ yẹn náà níjẹjọ wo làá gbàgbọ́ gan làgbàgbọ́ àtàwọn bàbá bàbá bàbá bàbá yẹn kò sí ń jẹ́ ẹgbẹ́ sọ fẹ́lú mí láyé inú ọ̀rọ̀ ẹ̀sìn yìí tí fẹ́nu rẹ̀ ò bá ti ṣe kò ní ṣe ò bí o bá tẹ̀ wá ń tara tó ń sọ fún wípé tí mo ń sọ fún èyí kìí sì fẹ́nu tèmi ṣé bí wọn náà lè kà wọn náà wọnú Qur'an ìwọ náà lè gbọ́yé wọn náà wọ hadith anabi tó nà ẹ ṣeun mo sáà mọ̀ fún òun ní wọn náà ìjọba ìṣì tí ó yìí jápé tó ṣe pé àṣà àbílẹ̀ ni mo bá sọ gbogbo rẹ̀ tán ní ìwà ní Islam is a foreign religion ẹ̀rọ ń kájíkájí ẹ̀dá Islam is a foreign religion ó dúdú wa ṣé foreign man kan ni tẹgbàgbọ́lẹ̀ Yorùbá tálóbílẹ̀ Yorùbá èyí tẹ́ ń pè international religion ẹ̀ náà ṣé kèé ṣe é ṣe Odùduwà ṣé wọ́n mú wọn láti dìkan kọ́ wọ́n ní islam fọ́nà ìlíjọ ni christianity fọ́nà ìlíjọ ni so ẹ̀sìn àbáláyé islam gan ẹ̀sìn àbáláyé torí pé nǹkan ń délé ayé lẹ́dàá ló kọ́ wálé ayé kò sí ẹnìkan tó lè takò yíhun ẹni tó kọ́ wálé ayé láyé nínú ọmọ ẹ̀dá ìyàlẹ́bí adámi kí ni tó mú wá ẹ̀sìn ogun ẹ̀sìn ọya yúrẹ́sìn ló mú wá islam ló mú wá ẹ̀sìn àbáláyé wá gan islam ni gbogbo àwọn kan wọ̀nyí fẹ́yìn ò bá rí gbọ́yé dáadáa kò ní lè rí ní kò jíṣẹ́ ńlá dáhùn o wọ́n tó jáde wípé bídí àìlẹ̀sìn lọ́dọ̀ ti tiẹ̀ súnà lọ̀tá lọ́dọ̀ ti tiẹ̀ àtẹ́lẹ̀ ní ìwòlú pé wọ́n lọ́n ó tẹ̀ sí yìí sùlámù táwọn bájọ́ rí gbọ́yé wọ́n

lọ́wọ́ bá gbé ìsìlámù ga bá gbé súnà ànábì ga bá paná àdẹ́bọ̀rẹ́ bá rẹ̀ bíjà sí táyé lẹ́lẹ́ láwọn ìlú kan wọ́n fi kankun bá bọ̀ ànábì lága rùsílà kò sí wọn ìsábà sí ẹlẹ́wọ́n lójú wípé àdúrà yẹn ọlọ́run ti gbà fún àwọn ọba tàná ìgbà tán wá rí manifestation lé ní ee so ìpele àwọn tẹ̀ ń tẹ̀léra wọn àwọn tẹ̀ ní bá pàtì wọn sí mọ́ torí wọn bá ní kọ́lọ́ òun rẹ̀ bíjà sí táyé lẹ́lẹ́ ń bíjà sí làbá ṣé òun náà ti kó sínú èpè wọn báyìí àwọn náà ò sí mọ́

láàrin lọ́kọláya àátọ́mà àápàdà sọ́dọ̀ ànábì ní láàṣù kò sí ibi táàtì ọ̀nà àbáwọ̀ ànábì lọ na tí wọ́n ń pèyàn láàrin gbígbà pé yíyí tó ti kó òun lè yóò padà lò kẹ́yìn ìṣẹ̀mí ayé yẹn kí ẹ̀mọ́ wá sọ̀tà rẹ̀ torí ní sọ́nà àbáyọ mọ́ ẹ máa rí lé owó rẹ̀ ti ń wà lóògùn káàkiri àwọn òbí yìí tí wọ́n ṣe làákàyè wà ní pé ìwà pọ̀ lẹ́rẹ̀ ó jẹ̀ wọ́n rọlẹ̀ ẹ mú lọ sílẹ̀ àwọn afọ́n fídíò yìí wọ́n bá ń kán bá ń kán hàn án hàn kan fún un pé tó wọ́n fún un jókè náà tọ́tọ̀tọ̀ ni wọ́n ń pè yìí tí àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí táwọn ò bá gbà torí pé náà rọ wọn táà tí wọ́n ń gbọ́ dáadáa ó ní wípé ẹlẹ́yìn ikú ìdájọ́ lókàn kẹsẹ̀ ìdájọ́ lókàn náà sùn àná gbogbo ìṣẹ̀ nínú sàárè yẹn kò sínú gbàgbọ́ àwọn tó mùsùlùmí kò sí wọ́n gbà pé dàdà bá yíò sì ń pélé kẹ́yìn ní àwọn ìpele tó rọ̀ mọ́ ọjọ́ ìgbèdà ìfẹ́ àrọ̀dọ̀ àwọn mùsùlùmí ìṣẹ́lẹ̀ nínú sáré ìwòlẹ́ wà tìsí lẹ́ẹ̀rí pé kó kọ́mọ̀ lọ́dọ̀ wọn kọ́mọ sàdá àkókò ọ̀rọ̀ wọn kódà wọn ní ìdíyẹ ti bá sọ̀rọ̀ lọ́wọ́ tó báwọn gbàgbọ́ ni tó bá ti kú káwọn kan sọ ọjọ́ pé rẹ́sì perfect peace láàsán lẹ́ẹ̀rí pé kò náà wọn kọ́mọ̀ nínú àdúrà wọn tó bá ń ṣe àdúrà táwọn máa ń gbàdúrà ni kọ́mọ rántí òkú tó kò sí nígbàgbọ́ wọn àwọn mùsùlùmí wà ní ìgbàgbọ́ wa kí ni ìpèsè wa kalẹ̀ fún sẹ̀mí àbágbàpá kù yìí ò ní ìdìbà mẹ́rin rẹ̀ wa kí ni ìpèsè wa kalẹ̀ fún àti pàdé ìsẹ̀mí inú sàárè yẹn níbi ìtúgbàgbọ́ wa ṣe àti lè rí gbàgbọ́ tó ṣe àríká wá mímọ̀ àti lè rí mímọ̀ tí ó mú wa túnbàgbọ́ wa ṣe àríká wá ìmọ̀ ìyẹn níbi tó ti gbé ní àlàáfíà a sì lè rímọ̀ tún ní àlájẹ́ àgbọ́yé mùsùlámù àbí kákọ̀ kìtàbà àti súnà àbí ṣe mọ́ nìyẹn gbogbo tẹ́lò ní ń lò gbogbo ọdún lè kí ó tó fi kéw àyàtò ń bèèrè àmàrẹ́lẹ̀ ẹ̀hìn àyàtò mọ̀ bẹ̀rẹ̀ ìtò gbogbo ọdún ké nìyẹn ẹ sọ̀rọ̀ kó tún mọ orin tó kàn bó bá ní í ṣe pẹ̀lú kanáà bàbá wa dáadáa láwọn náà mọ̀ báwọn fi yí oúnjẹ omi kò ní lè pẹ̀lú ọ̀rọ̀ ọ̀hún alhamdulillah yọra yín ó dáa báwọn ẹnu gbogbo ohun tẹ́ ń dùn kì í sọ̀rọ̀ ọ̀bùnì kì í sọ̀rọ̀ bàjí kì í sọ̀rọ̀ sọ̀lá kì í sọ̀rọ̀ zaka kì í sọ̀rọ̀ hajj kì í sọ̀rọ̀ tàwọn ìlú láwọn náà mọ̀ àwọn èèyàn tí kan ò yé àmọ́ yíò náà ẹbẹ̀rẹ̀ ọlọ́run o ìnà nǹkan ẹbí ẹran mi láàárín àwọn ìyá ti kówó lẹ̀ bùsí tó yí ó ti mọ́ sọ àmì àmì àmì ilẹ̀ yorùbá wọ́n mú kó jẹgbẹ́ níbi ẹ̀sìn gẹ́ torí àwọn náà ní wá náà owó ti kúnlẹ̀ ẹsẹ̀ kan orin kò tí gbogbo orin ń parí ẹsẹ̀ kan orin wọ́n ti tún àwọn ọmọ ìyẹn ohun burúkú àbámọ́ ọmọ yẹn adọ́rọ̀ nísọ̀kalẹ̀ lásìkò yìí ní gbogbo tó ní kálùkù nínú gbàmọ́ nínú tí yóò tún máa yáwó ẹsẹ̀ kan yóò wà ní àdúrà tó kù bẹ́ẹ̀ bá sanwó rẹ̀ àfà òní ké yíò ẹsẹ̀ kan orin tó kù mú ẹni wọn tú ẹni wọn tú kò yàtọ̀ sọ́rọ̀ wọlé tó ní ká kò yàtọ̀ nígbàtí ẹ̀kan sálà yọ̀rọ̀ ayé bí èèyàn sáwọn ọ̀dọ́ náà títà wọ́n jókòó sí náà nìyẹn tó sá jókòó sí náà nìyẹn àwọn bàbá wá ní ẹtíùsì àwọn ìyá wá ní ẹtíùsì torí tó wọ́n fún sì in tó yẹ wa nípa ọ̀rọ̀ ayé lẹ́yìn kò yẹ àwọn bàbá wa in tó nípa ọmọ lẹ́yìn kò sáwọn bàbá wa ó sì kó sì máa pariwo pé òun lálàkára lórí àgbóhùn tó túbọ̀ bì kan lọ́dọ̀ mùsùlùmí inna lillahi wa inna ilayhi raji'un kí ló gbọ́dọ̀ bẹ́ tójú bọ̀ sí àwọn àfà tó ń jáfọ́ lófin ẹ̀sìn mo lálàá báyìí báyìí báyìí báyìí kí ni kí n ṣe sí irú ọ̀dọ́ ìwọ ní fọ́nà tó ń pèlè alkiyama mélòó ní tẹ̀ ẹ̀rọ kún okù bẹ̀rún tó bọ́nà masu ọ̀nà wọ́n wọ́ta láti ikú ni wọ́n lọ́mọ ẹ̀dẹ́yìn bá gbàgbé fún òkú láyé tó ti bọ́nà ti dá dákókún bẹ̀ yìí náà tanírán ti kú ojú kan yẹn náà rẹ má ti ṣe wá àti kàlẹ́ bí márùn katara bá ti gbọ̀n gbìrìgbìrìgbìrì tó mẹ́kún má ti jáde láwọn tọ́kàn tó wọ́n bá ti dì má ti kú mẹ́ báyìí gbogbo afá tó ń náà

tẹbálẹ̀ tí ń tábà ọ̀pọ̀lọpọ̀ ń tí náwó sókó lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n rí bá ti dì náà ọlọ́mọ ọ̀rọ̀ púpọ̀ fún ọba afárá ti èèyàn kan náà ìjọba kan náà ti da ogbó ẹrù lẹ̀ fún fóònù ó ti tọ́ mọ́ ló ti dájá gbòòrò nìyẹn lọ́ọ̀rì máa rí ẹnìkù sọkùnrin tí ó fẹ́hùn ètò fi ń bá ti dì náà yẹn fèsì ìyàwó ẹlẹ́ẹ̀kejì fèsì ẹlẹ́ẹ̀kẹta fèsì ẹlẹ́ẹ̀kẹrin ẹnìkù ṣeé ṣe báwọn ṣe máa lò lọ nìyẹn èwo ló jẹ mọ́sẹ́ni tí ń pèsè kalẹ̀ fáti pàdé ìṣẹ̀ sáré dákùn ta ló fẹ́ mọ́ ní wà tó fẹ́ mọ́ níbẹ̀rù ọlọ́run tó fẹ́ pọ̀ ní ìjọsìn ọlọ́run tó àwọn sàábà nàbí sọ́nà bá wà alẹ́ ọ̀sálà ànábì ò sọ nínú pé sáré jọ gbogbo tá à ń sọ̀rọ̀ nípa àwọn ìbìdánwò tí kò mọ̀ nínú sáré yìí ó kó àwọn náà sínú ó kó àwọn náà sínú ìṣẹ́ omi ara wọn ara wọn ara wọn àtìyàwó àtọmọ wọn ta ogun fọ́lọ̀ ni síbẹ̀síbẹ̀ wọn ní yọkó náà lọ́wọ́ mùsàárì ló wá ń da wa lẹ́nu tuntun pé àwa ń jẹ ẹ̀sìn ní àtijọ́ fẹ́ sìn ẹ̀sìn làwa ń jẹ ọlọ́run bá ṣe àánú wọ́n ìgbà àdá àti ìwọ́ la jẹ́nu ẹ̀sìn torí pé ìjẹ́lómi jẹ́nu ẹ̀sìn tí ń pè ní oúnjẹ ẹ̀sìn kò dààmú 20% ẹ̀fẹ́ kò dààmú jẹ́ òkúkẹ́ kò dààmú lílò kò dàmú kíkọ́ mọ́ o gbogbo ìtẹ̀lé pé yẹn kéwú láyé kò sí ètò mú ọ̀rùn lọ́wọ́ gbogbo ìtẹ̀lé pé yẹn kọmọ níwọ̀n kéwú láyé kò sí ètò mú gbàdùn lọ́wọ́ tó mú sinmi lọ́wọ́ ṣé ní wàá mọ́ kéwú ló mú wàhálà lọ́wọ́ ṣé ní lò láti kọ́ yẹn ló mú wàhálà lọ́wọ́ àwọn tẹ̀lé òsì ìfẹ́ kan wọ́n làwọn òjò jẹ wọ́n mú wọn bá ẹ̀sùn jẹ́ máa ń lọ́wọ́ ṣé gbogbo ẹni bá ń gbóhùn ayẹ tó náà gbèsè kalẹ̀ àti tó sì rábà láti dáwọn bẹ́rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn máa wọ búkà mọ́nà bí yòókà wọ́n máa dín ìwọ̀fẹ́ torí gbogbo rẹ̀ pátá orí ẹ̀sìn ló dárí kò sí ètò yọ ẹ̀sìn kò ní ṣe pẹ̀lú ẹ̀wọ̀n múná lọ ẹ̀yìn ayé Buhari ní òjò ẹ̀wà dúró déédéé má òjò ẹ̀wà ń bàjẹ́ sí nígbà mínú sáré ẹ̀ nígbà náà ilẹ̀ ìlú wa wọ́n gbà so àwọn tó ń gbàdúlẹ̀ tó ń gbalẹ̀ wa tó wà nígbà fún wọn ọ̀rọ̀ ló sáré wọ̀ là ń sọ yìí ọ̀rọ̀ ló sáré wọ̀ là ń sọ yìí kódà kò ní ṣe pẹ̀lú ọkọ àtìyàwó ọ̀rọ̀ ọkọ àtìyàwó èyí òun ní gbangba kìámà ìbéèrè ó tẹ̀ máa wáyé lórí àwọn yìí ẹnigbà náà àfi ká gbìyànjú àfi ká gbìyànjú lára àwọn nǹkan tí al-Imam rahimahullah a tọ́wọ́ bí pé ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọjọ́ kẹyìn oníta mọ̀ sí al-hawd yìí bàbá túmọ̀ rẹ̀ níbi lárúbáwá òun náà ní odò òjíṣẹ́ náà nìkan ni ọlọ́run bá gùn kò gún ẹlòmíì mọ́nú bá wà náà ọlọ́run wọ́n ní bàbá ń pé omi fẹ̀ ní rẹ̀ bẹ́ bá fẹ́ rìn láti bó ti fẹ̀ lápàtún sápásì ẹ̀rìn oṣù kan lórí ẹ̀ àbàtà sí inú bàbá sì ní gúgùn ẹ̀rìn oṣù kan nú ẹ̀ wọ́n wá ní má òhó àṣàdùbàyà bọ́ omi rẹ̀ ó kún fún ju wàrà lọ bí wàrà tí wọ́n tó omi àbàtà yìí ó funfun ju wàrà lọ wà á nínú àṣàlù bẹ́ẹ̀ ló sì dùjú yín lọ jọ mùsùlùmí ẹ̀tọ́ náà lórí ilé ànábì sallallahu alaihi wasallam kò ànábì adam kò gùn ànábì musa kò gùn ànábì isa kò gùn ànábì ibrahim kódà ẹni àkọ́kọ́ tó jọ́ jíṣẹ́ lórí ilé ayé nínú ànábì nùhù kò gùn jíṣẹ́ lọ́nà kan ló mú tí ẹni tó bá jọ́ta èèyàn sí èèyàn bùn èèyàn bùn ní nǹkan gbogbo ẹni tí ó ní àǹfààní sí odò àbàtà yìí lójú náà kò ní o kò ní jọ́ ọ̀tá láyé ẹwà tó tọ́ níbi àbúrò ní Muhammad alayhisalatu salam tó ń ti bó ti kí ànábì tó tó dáàbò gbogbo ànábì tó tó fẹ́ràn ànábì tó tó ti fẹ́ lórí kí lára mi fún wa ń fún mi ní àǹfààní kí n ìpẹ̀ fún ìpẹ̀ tí ń fún yìí ọlọ́run ó gbà lọ́wọ́ mi láti fúyẹ́ ìyá rẹ̀ bóni ìyá rẹ̀ ó ṣe wá ọlọ́run wọ bàtà nù ńlá fún lẹ́sẹ̀ ìgbóná iná bàtà náà yóò wá gbómọ́nà lẹ́sẹ̀ lórí pé ìgbóná yẹn yóò wọ ara rẹ̀ dé bí n tí ń lórí ọpọlọ lórí yóò mọ̀ wá ó sọ̀sọ̀sọ̀sọ̀ orílẹ̀ ló sì ń dáná stóòfù lé níbi ìsìn tó kúrò nínú stóòfù kọ́ra tọwọ́ bọ̀ owó fún ìṣẹ́jú kan tó yọwọ́ mọ́tọ̀wọ́ bọ̀ wọn tó kúrò tán ní ìyókè kì wọ́n jò tó thirty seconds kó wá gbọ́wọ́ jáde padà kó orí bí iná ti sọ̀rẹ́ ara tó kó orí bí iná ti bá wa lára mú tó ẹ̀ndí ààrẹ yóò fi ẹgbẹ̀rún sàárẹ̀ rí o nínú ọlọ́jọ́ ìyá kìlámàrí kátó wá sọ pé tí ń fi ọ̀tá hàn gẹ́gẹ́ sànà bí ìlú ayé rẹ̀ àbí ń fọ̀ ọ̀tá hàn sílẹ̀ àná rẹ̀ nígbà tó ta ibẹ̀ níbẹ̀ ò lè láǹfààní sí alhaudu alhaudu òun náà ni ọlọ́ọ̀bá ń fà sínú suratul Kawthar inna a'tainaka al-Kawthar àwọn ọlọ́wọ́n bá labùn wọn lẹ́bùn odò al-Kawthar òun náà tó bá jẹ́ olùbẹ̀rọ ọlọ́run tí wọ́n yá pa ànábì Muhammad alayhi salatu wassalam tí wọ́n sì kó gbogbo wọn pátá ní wó ráfà náà ti mú omi abẹ́ tó bá jẹ́ aládàádá lẹ́nu ẹ̀sìn àbójọ̀wá kó ní ìsìláàmù ní ìsìláàmù òun mọ́ irú ẹni bẹ́ẹ̀ wọ́n bá tẹ̀fẹ́ máa sáré pé ẹjẹ́ káwọn náà lọ́gbọ́n lára omi òun bídí alẹ́ wọn máa sáré ẹni fún òun fi bídí àṣẹ́sì yóò sáré sí di odò yìí láti mú bẹ́ẹ̀

irú àdánwò wò náà torí mo tọ́ka mọ́ ẹ̀dámì ẹ̀ títí irú àdánwò wò ní ṣẹlẹ̀ sí ọ mùsùlùmí tí ò ṣẹlẹ̀ sáwọn tọ̀hún náà wa àwọn onírò àmúbọ̀ ọkọ òun lọ́kọ̀ ní ilé lówó lòun wa gbogbo tó ń sákàkiri lórí iná ní ìdàmú àwọn ìdàmú wọn náà ìmí náà ti ń tóun náà ń ṣe wọn ti ń ṣe náà ọlọ́mọ tó wá fẹ́ mọ́ lórí tó bá náà tí ọ̀hún wá rí bàtà gbọ́dọ̀ ní ṣègbè ní padà sí ṣùgbọ́n àwọn ẹni wọ̀nyí ọlọ́run sọ àbàtà yìí yóò sọ haram hàn wọ̀n àwọn ìran kejì àwọn ilé inú ò ní mú lára torí ìwà náàbí ò mọ gbogbo àwọn àdáadáalẹ̀ inú ẹ̀sìn wọ́n ti dálẹ̀ nígbò ayé lẹ́ta ìfáhùn wà lọ́sùlámù ní ẹ̀hùn ẹ̀rí tó fò méjì ni òfò ẹni tó wà lọ́sùlámù fún padà jáde àtòfẹ́ tó wà lọ́sùlámù tó gbogbo sùlámù rẹ̀ àdáadáalẹ̀ ni mú àpèjúwe kan wá irun átìrì lákì tán ọ̀lẹ́ ní ìsìn káwá ní ka òun kẹ́yìn dé tó bílà ní tí wà ní pariwo náà kí ló dé ní ti bí àníyàn tó ń da wọ́n sì fẹ́ kí òun fọ́lọ́ ní owó sí ogun lọ́sẹ̀ fẹ́ kí òun ní kọjú sí kíbìlà ẹ̀dàkùn gbogbo aládàfà láti mú fìdí lórí ara o ara o ilé tó ṣe yìí kò bá sílámù mú àtẹni tó kéwú àtẹni tí ò kéwú gbogbo alájọ pẹ̀lú pẹ̀lú tó ń ṣe kò dáa bó ṣe rí náà nìyẹn ogun kan tí sílámù bá mú wà gbọ́dọ̀ sínú ẹ̀sìn lálẹ́bì tí mọ́lúdì wà àmàtìgbà mọ́lúdì wọlé ariwo tó à ń fi ń pamọ́ ẹni tó ń kẹ́yìn sí kíbúlà lórí ìrun yẹn èyí tó lè jù bẹ́ẹ̀ lórí apamọ́ ẹni tó ń ṣe mọ́lúdì tó rùn wọ́n sì yẹn ba ìgbàgbọ́ mùsùlùmí jẹ́ ni fún ọjọ́ ra wọn ó mú nǹkan míì wánú ẹ̀sìn ò fẹ́ràn àti àwọn sàhábà lọ bẹ́ẹ̀ ni àfihàn ṣàpèjúwe gbàwọn ẹ̀mọ̀fọ́ àwọn àdúrà kan náà tó ń bẹ náà gbogbo ṣàkúṣà lórí pàṣẹ sí yìí gbogbo àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n ní láǹfààní láti mú omi yíyo àbáwọn tó ń fi ròrí sọ̀rọ̀ níbi àwọn sífàtì ọláwọn ròyìn ọlọ́run ọlọ́run sì wá lọ́wọ́ ẹ̀sìn ọpọlọ́run bá ń sọ̀rọ̀ ọlọ́run bá ń sọ̀rọ̀ náà ọlọ́run bá ti ń sọ̀rọ̀ èyí ajẹ́ pé àwa náà tá à ń sọ̀rọ̀ àjáwà àwa àtọ́lọ́run ti rí bákan àwọn afi òrí sẹ̀sìn nígbà gbogbo àwọn ìròyìn ọlọ́run gbogbo àwọn ẹni wọ̀nyí ní láǹfààní síbẹ̀ àbáwọn ṣíà àwọn táwọn gbà wípé wọn àtọ́lọ́run bákan náà ni wọn ọlọ́run oòrùn òun sì rún òṣùpá ọlọ́run sọ̀dá òun

ẹ̀kẹ́ máa àwọn èèyàn mọ́sálásí kí ló sì máa bí yín pé nígbà tí wọ́n bá ti ṣe ti yín kéfèrí ni wọ́n ẹ̀bọ́n bù wọn mọ́sálásí àgbẹnusọ dáwà ní lórílẹ̀-èdè yìí pé ọ̀tá tí àwọn ọ̀tá ìsìlámù ní sí ìsìlámù kì í jẹ́ kí wọ́n fojú òótọ́ wo nǹkan jẹ̀sìn ni wọ́n jẹ́ ọ̀ lọ́dà pa àwọn kàtà yìí tí wọ́n gbádùn wọn ti padà rí pé boko haram ò jẹ̀jẹ̀ ìsìn náà wọ́n pọ̀ jù wọn sì dúró wípé jẹ̀sìn ni wọ́n jà wọ́n fẹ́ lè sèrí àná bá tó tó jẹ́ ìṣẹ̀lẹ̀ sí ọ̀yọ́ tó mọ́ fa mùsùlùmí àwọn ibi tí wọ́n ti ń ró sí aburú wọn irú èmi tí mo ti sọ̀rọ̀ wọn yìí wọ́n ti pààyàn tipẹ́tipẹ́ àfá àti bá ń bẹ láyé ká àwọn tó bá ti sọ̀rọ̀ pa ọ̀nà kan ló gbílé ayé rọ̀ àwọn pápá wọn ó máa wá sọ pé tí wọ́n ti ò dá wọ́n ó pa nípa gbọ́ àwọn pa kèfèé gbọ́ àwọn pa mùsùlùmí àwọn pa nípa kèfèé yìí tí àwọn náà wà lẹ́tọ̀ọ́ sí kí wọ́n rí háwùdù lè rí bẹ́ẹ̀ bá ti tẹ ẹsẹ̀ kan péré báyìí kò lè ráforí sí ìmọ̀wájú ọlọ́dọ̀ tí jẹ́ lágbọ́ kó ṣe rí ni ó parọ́ mọ́yàn rí ni ó mú tí rí ni lọ́dọ̀ tí wọ́n ẹ máa jù lọ́rùn ẹ̀sùn máa gé e, ẹ máa pa wọ́n kèfèrí ni wọ́n ó sì gba tí wọ́n báyìí kèfèrí ni wọ́n burú àwọn oníwòrú burúkú báyìí lábẹ́ ẹ̀sìn mùsùlùmí náà ni wọ́n wò láti pé wọ́n kèfèrí àmọ́ wọn ò ní lẹ́tọ̀ọ́ wọn ní láǹfààní sẹ́ẹ̀lì ọdún ànábì tí wọ́n fi gbẹ́sẹ̀ kó lórí ìlànà ìyíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni gbogbo àwọn oníjọ oníjọ tí wọ́n ti lọ ní Islam àsìkò táà ti dárúsù wa tó wọjọ Jímọ̀ nínú ọ̀lẹ́ báyìí báwọn fún ọkùnrin àwọn jọ́gbò mi àsọ fún wọn tẹ́lẹ̀ sáré ara wọn láwọn tí ṣíà náà rí ẹ̀rí fún tó ń ṣe náà burú ẹ̀sìn òun náà lẹ́yìn náà rí ẹ̀rí búlẹ̀ ti rí ẹ̀rí pé kẹ́ mọ́ lu bẹ̀rẹ̀ bá fẹ́ ṣe àdíkìrì búlẹ̀ ti rí ẹ̀rí kẹ́ mọ́ gbára yín láyà bá fẹ́ ṣe àdíkìrì búlẹ̀ ti rí ẹ̀rí wípé nǹkan ṣẹlẹ̀ sí yín báyìí ṣẹ́kẹ́ subhanallah ní yá Jesus ni Jesus nígbà tí kan bá ṣẹlẹ̀ sí wọn ó jẹ́ ìdábáhùn ẹwú ti mú lọ́lọ́ náà ṣẹlẹ̀ èwo ni mùsùlùmí tí fẹ́sẹ̀ kọ báyìí brilliant ìmí òtẹ̀ ìsìwá kò ní pé tó sé kò ní pé lónà àti yá ìyẹn dáadáa kí yẹn gbọ́ fẹ́ǹsì ẹ bá wọn ṣe dáadáa ó bá wọn ṣe dáadáa mọ̀ fífẹ́ àwọn eléyìí wọ́n ti wọ́n á pèsè àkíyèsí àwọn ẹgbẹ́ yín ní ìbúta wà yìí wọ́n láwọn kóra wọn jọ club nkankan mo sì yípadà sí ní balẹ̀ wọ́n bá wọn ṣe gún dandan wọn gbogbo club láwọn dálẹ̀ yìí wọ́n padà tún pa mùsùlùmí lára ni àwọn afa ọlọ́sẹ̀ tí wọ́n sàánú gbogbo àwọn ọlọ́sẹ̀ ìwọ̀n ẹ̀ṣẹ́ o kódà àwọn ọlọ́sẹ̀ sàánú lójú wọn fẹ́ ń dá sí fọ́tò nìyá sì jáde láti ah, ètò wọn káwọn mọ́ ìpè wọ́n lọ ilé ìlú tó wọn fẹ́ lára nígbà wọn sàlàyé gbogbo ẹ̀fún yín òun lọ fíìdì tí má dìwà ọlọ́dì sàánú mi gan ah! àrímọ̀ rẹ̀ náà nìyẹn ìfẹ́ ẹ̀nà gbogbo ẹ̀wà ní kí ní ẹnìmọ̀ mọ́ tí bá ní tẹ́ báyẹ̀ kú mọ́ ń gbọ̀n mi nígbà tó lóun ò sáyé mọ́ wọn ò ṣe ti náà ò gbogbo wà pálápàá wọn ò ṣe mọ́ ó tó wà lọ kó sọ́wọ́ àwọn ẹni mo fi fẹ́ dá sí náà mi kó fi ṣe nìyá sí ni ẹ̀ ikẹ́ ogun ní àwàlá alhamdulillah fúnra gbogbo fi ń dẹmọ́rọ̀ súnnà nẹ́bí wọ́n ń sàlẹ̀ yìí fún abúdáwà náà wà gbogbo àwọn ọ̀wà tí ó da ìwà ẹbọ yẹn àwọn pàtì tá náà lè ṣe mọ nínú àwọn àwọn náà ń ṣe o fúnra ti lọ lé kéwù gan inú sọ tí mo yẹ kẹ́ẹ̀tì kọ́ mọ́ sọ nìyẹn ọ̀hún pẹ́ńtà sì ní láti jẹ́ láti fẹ́ tọ́ wọn jà síkà búlálà tábàlẹ̀ rẹ mọ́tò ìwọ fi yí hábàyì nígbà kó ya kùránì hukú dánwò kó ló fẹ́ dẹ̀jà ó rí dúkùn ojú wọn kó náà ní bá mi rò pé nínú ìgbàgbọ́ wọn mi ìfẹ́ rò pé ní bá gíga Kùránì báyìí pé ara wọn lè mì ọkàn wọn lè bàjẹ́ sí tó tó ẹni tó bá lè fi gíga sí kàbúlálà ah, kí ló rí kí ló ń lọ́dọ̀ tó fa ọwọ́ ìkànnì bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ búlálà yìí nìṣẹ́ ìkànnì ọ̀dọ̀ fi wọn lọ́dọ̀ àríwá lọ́hùn ó ní lọ́jọ́ gbé dàbí ó ní kò sí ànábì kan tí ó yẹ ní bọ́dì tí ó rí bí kàtí sáájú jọ ọ̀dọ̀ bárí hàmà lọ lọ́dọ̀ hàmà nìkan gba ànábì ọlọ́run sí ọ̀dọ̀ hàmà ẹ̀mẹ́ jíjẹ́ bẹ́ẹ̀ ibrahim ìyá ìzìká kí náà ni ọ̀dọ̀ hàmà ọ̀dọ̀ mọ́ gbogbo àwọn ànábì ọlọ́run wà olóògbẹ̀rin bá ti lè rí òun kò ní wọ iná tọ́lọ́wọ́n bá máa olóògbà tí wọ́n rí òun tó bá tún gbóhùn kí á ó bí ariwo ní kẹsẹ̀tì ṣe bàbá ṣe òun ìlú ọ̀sẹ̀ bàbá nù bàbá ọmọdé ń fi àwọn èèyàn náà mú ẹsẹ̀ wọn ò fojú ẹ̀sìn ní gan ra àwọn èèyàn náà nítorí ìṣẹ̀sìn rárá ní ọgbọ́n gbogbo àwọn gbogbo àwọn bídí àwọn yìí àbíkẹ́ mú kó mẹ́sìn yín o kọ́sìnà bá tí lè máa ṣe àwọn ìbàdá àti àtàwọn wákàtí márùn-ún bóyá àwọn nǹkan ọ̀ràn yẹn ẹ̀sìn ó ti mú wá àwọn èlé tó jẹ́ lẹ́sílà ẹni láǹfààní àti mọ̀ mú wá adájọ́ sọ pé òun fi tí ò sí lára ẹ̀sìn kún ẹ̀sìn lọ rẹ̀ léwu jù من عرف في أمر هذا ما ليس منه فهو gbogbo mẹ́gbẹ̀ káwọn jọ ọlọ́run kí ẹ̀kọ́ ilé nàìjíríà rẹ̀ kó kọjá ní sẹ́nìgà kó lọ́nà tó há jù bẹ́ ọ̀nà tó múra sí sẹ́nìgà oníkàábà wà olùlàràfá wà olùsọ́bà ti mọ́wọ́ wà kí ẹ̀kọ́ ilé nàìjíríà lábẹ́ ẹ̀sìn kan yìí ìgboro àwọn tí máa ń wúrú wà báyìí wò ní lẹ́tọ̀ọ́ sí alhaudu ala muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí bẹ́ẹ̀ wọn yá mùsùlùmí bá súnà nábì mú dáadáa o bí jíjẹ rẹ mímu rẹ ìníyàwó rẹ ìlọ́kọ rẹ ìbímọ rẹ ìtọ́mọ rẹ ìṣòwò rẹ ìṣiṣẹ́ owó rẹ rẹ lóòjọ́ àlùkìyàmà ẹni tó bá rí tànàbì ṣe ní kọ̀kọ̀ ní gbagba lẹ́nu ó fún láǹfààní sí ẹni tó bá ń ṣe mọ̀nàfìkì lẹ́yìn ànábì kò lè láǹfààní sí. ihò débi ìwà alhamdulillah àwa ẹsẹ bídíà ẹsẹ kúfúrà ẹsẹ ọmọ yìí nkọ ìrọ yìí nkọ tí ìrọ yẹ mùsùlùmí ni wọn bẹ fi ṣẹlẹ̀ alẹ alẹ

ìjọba ó pa àtọ́dà yìí náà ó pa wọ́n tó bá fẹ́ ijó lóòótọ́ ládùúgbò nínú mọ̀lẹ́bí kékeré ń lọ wọlọ táyẹ̀yàn ẹnìkan jọ kan ní ní stars gbogbo kí kéèyàn bá kébí yẹn bá ti kọ́ lèyàn sí máa ń tù níbo lèyàn ṣe ń tù ni wọ́n ṣe wọ́n sọ ẹ̀kọ́ ìbí tẹ́mi nkewu wú pé bí ẹ̀rọ ti kéwọ́ lè gẹ̀ẹ́sẹ̀ wọ́n lè ṣàlàyé àtúntò yẹn bá gbà mí lè bí àwọn èèyàn àátù bá jù jínú bí wọn ó dá ọdún mẹ́rin tó lò láyé tó máa fi ọjẹ́ tó tó máa parọ́ ní ayé ọdún tó àìsí gbogbo ayé èèyàn ní tó bí fún ara rẹ̀ gbogbo àwọn àwọn yìí ó lè dínà mẹ́ẹ̀dẹ́ èèyàn láti rí àwọn akẹ́kọ̀ọ́ kan wájọ ọlọ́jà rẹ̀ kìí àmà kọ́lọ̀ tó gbogbo èèyàn àti ká gbìyànjú lẹ́gìnà sí inú tí máa ń tọ́nú fẹ́nu kan rahimahullahu ta'ala al-mizan oní òṣùwọ̀n ṣẹ́ òṣùwọ̀n ṣẹ́ bá bá ṣe láyé ọlọ́run ó ṣe àfihàn rẹ̀ fún ọlọ́jọ́ alkiyama a sì rí àwọn èrí rẹ̀gẹ̀dẹ̀ nù Qur'an títọ́ka sí ètò ilé inú sọ́ọ̀tì A'raf wàlúwọ́sù yawma idinil haqq òsùn wọn ṣẹ́ fọmọ ẹ̀dẹ́ yẹn níjọ́ta ń sọ yìí òótọ́ ọ̀rọ̀ ní o òsùn wọn ṣẹ́ ń bẹ́ o faman saqulat mawazinuhu fa ulaika humul muflihun gbẹ̀nìjà ti wípé òsùn wọn ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم gbogbo tó wá ṣe wípé òṣùwọ̀n ṣẹ́ eré tí wọ́n fúyẹ́ òṣùwọ̀n ṣẹ́ ẹbí ló pọ̀ òun ó sì tẹ̀wọ̀n òṣùwọ̀n ṣẹ́ eré wọn tó fúyẹ́ ìdáwọn ẹni bẹ́ẹ̀ wọ́n ti ṣe òfo ìmọ̀kánù yọ̀bùsùmọ̀ pẹ̀lú àwọn sáàbù tó ń gbé láyé ṣe láti mọ́bẹ̀ ìrìn àìtó ń bẹ̀ ilé ayé tàbátì wọ́wọ́ sàlẹ̀ kùránù bí fàmẹ́ ìsákòlá ti hàn wà sí ìnùhó àwọn fi ṣẹ̀fẹ̀ bọ́ọ̀dù ya gbẹ̀rù tó bá ti pé òṣùwọ̀n iṣẹ́ eré rẹ̀ ó tẹ̀wọ̀n ó wúwo lójúwà ìlú kìyàmà ìrún wà ń bẹ̀ tọ̀ṣíjì wà ìrún wà gbogbo àwọn iṣẹ́ eré yẹn àtàwọn iṣẹ́ eré èlé ó wá jẹ́ kó sùn wọn iṣẹ́ tiẹ̀ ó tẹ̀wọ̀n lórí iṣẹ́ ìdàkejì irú àwọn ẹni bẹ́ẹ̀ inú sẹ̀mí tó ní àlàáfíà tọ́lọ̀ yọrù sí ní òtún ọ̀rùn sẹ̀mí wà á mẹ́mẹ́nu khaffat mawazinuhu fa ummuhu hawiya àmọ́ gbogbo ẹni tó bá ti pé òṣùwọ̀n sẹ́ẹ̀rì tiẹ̀ ó fúyẹ́ kò tẹ̀sùn wọn kankan ọ̀kẹ́ ẹ̀mí irú àwọn ẹni bẹ́ẹ̀ iná háwíyà ni o ibi sì jẹ́ iná háwíyà ọlọ́sàlàyé rẹ̀ fún wa ní súra yẹn náírà hàmìyà iná olómi gbóná ní jẹ́bẹ̀ tó ń pé iná ọ̀tọ̀ ni omi gbóná ọ̀tọ̀ ni wọ́n lè apá méjì fẹ́ dà yóò yìí wọ́n tí náà bá dórí ṣùgbọ́n tó ń gbóná nǹkan tá à ń sọ yóò yíyọ bí iná bómi gbọ́dọ̀ lọ́rọ́ jù náà gan lọ ní o bí iná lọ́rọ́ jù omi gbọ́dọ̀ lọ gẹ̀ kò fẹ́ yéèyàn kọ́dà ní àtúnwọ̀n òun ń gbà ní ìpé sómi gbọ́dọ̀ gan òun fẹ́ lórú gan ju jù náà gan lọ ọlọ́wọ́ apàgbé ìjìbà kò fẹ́ jà lára ara kẹyìn náà káàdì máa gbà lójúṣọ́ láàrin sọ́lá ó ní gbogbo oṣù kí iná kan olóró tó láyé ń bí ìdá kan nínú àádọ́rin náà iná jahannama ni ìgbàmọ́ mọ́ àpòjú ìní náà wà àwọn ní iṣẹ́ ilé bakery iṣẹ́ bẹ́ẹ̀dì béèrè lọ́wọ́ wọn jẹ́ wọ́n ogun bí islam ti fẹ́ ká ó ní ọwọ́ méjì kẹ́ẹ̀dí òsùnwé tààrí láyé náà ni ká fi wéra wọn á sì rí sójú tó sùn tó bá ti tẹ̀ wọ́n jù bí lọ òyèdè wọn jọ nìyẹn tó bá ti tó sùn lọ tẹ̀ wọn rí lọ wọn jọ agbọ̀dọ̀ bẹ́ẹ̀ kó àwọn afilàákàyè sọ̀rọ̀ ẹ̀dá yìí bí sọ̀rọ̀ ẹ̀sìn yìí bí àwọn ìtàzìlá wọ́n ní kò sí òṣùwọ̀n kankan wọn lọ́wọ́ kan ń sọ̀rọ̀ nípa pé òun sì dọ́gba ń dọ́gba láàrin àwa ẹ̀dá èèyàn ni kò sí ẹ̀rí kankan tí wọ́n ní bí làákàyè lọ gbogbo àwọn àyájú inú kùránì gbé wọn lẹ́dà wọn sí ìṣòwò so gbogbo àwọn tí wọ́n fi làákàyè sọ̀rọ̀ ẹ̀sìn yìí láti jọ́ kìíní ààrẹ náà ni wọ́n fi ń tayọ àlànà ẹ̀sìn ní òfin yẹ fún mùsùlùmí tó wáyé lẹ́yìn wọn náà kónú kó mọ̀ rìn lánàá wọn kò sí sọ hábì kan náà sọ́ábà náà sọ́là tó tako àwọn ọ̀rọ̀ wọ̀nyí kò tàbí àwọn ọ̀rọ̀ wọ̀nyí àwọn kó wọn o

tẹ́bí náà kọ́ mo ti sọ àbí ọmọ yẹn ní àwọn tẹ́ ìmọ́ ní mọ́mọ́ àwọn máa ń mutí ìmọ̀mọ̀ lélẹ́ yìí àmọ́ màtọ́ lọ wà tó láti rí àwọn kí mọ́sílì tó ń jọ́nà ló bá rán ma lógógó àti òun náà gbẹ́gbù amúṣáláṣí táwọn mọ́pẹ̀lẹ́gbù òṣèlú wọ́n láti rẹ̀ lọ́dọ̀ wa mí ẹni ẹmọ ah, tó ń jẹ́ bùn kí ni ẹbẹ́ bàbá bàbá kò ní jẹ́ bùn bí oògùn báàrù kọlọ ọ̀fìn ó wà rọmọ lóògbòrò tó gbẹgbọ ọmọṣẹ́rájú lè ju mo tètè ẹ̀ mọ́sálásí náà ní oníkò mú tó ẹ máa gbogbo ọ̀rọ̀ wọn tó mú jura wọn lọ àwọn kan bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó máa fi gbó tó máa fi gbó pò ní ìjẹ́ bá tó wá dámọ̀ padà pé lọ́rọ̀ rà wá nílé ní báyìí báyìí tí ẹ̀ ń yín à olùpèpè yìí ní ẹni tó bèrè pé oní àfa ní sàtìlẹ́ mọ́ kíhùn lẹ́yìn rẹ̀ látò gbó ọdún sẹ́yìn yóò jẹ́jẹ́ kíhùn lẹ́yìn rẹ̀ mọ́ o tún wá gbọ́ ọdún mọ́sálásí inna lillahi wa inna ilayhi raji'un ẹni nínú tó rọrùn ẹ̀sìn ló ṣòro ti mọ́lé ló ṣòro jùlọ nínú àmẹ́sẹ̀ ó rọrùn kẹ́ sọ ẹ̀ tó tó lè jíjà ni a máa ń kàwé jalè àwọn fọ́mà àwọn òfíṣíò tìlì nìyẹn lọ́dẹ bàbá ti ń lórí lórí lórí àléfà ní ìsìn oníjẹ́gà àwọn ẹ̀wọ̀n mọ̀ ẹwà ẹ̀ jẹ o kò sẹ́ni tí ó ìkówó jẹ ó dàbí kò dá o kó tó torí ẹni kò sẹ́ni tí ó ń gbà pé kò déédéé ni àwọn òbí gẹ́nu wọ́n máa dùn pé akẹ́kọ̀ọ́ ti dé bí ipò ìjọba yẹ kí wọ́n náà ti ẹ̀kọ́ owó tó tó bá rówó kó jẹ owó tó máa fọ́n tó owó tó fẹ́ kó jọ tí ó wà san owó sáà náà ń sùn àti bàbá yìí dé bẹ́ẹ̀ ń sùn náà ìgbọ́mọ lè jẹ́ àwọn amọ̀ fẹ́rẹ̀ gbé kákó owó jẹ òmọ̀ dáa a fẹ́ ń mọ̀ ní lọ́la tó olóòtú ẹ̀sọ́ máa bẹ́ẹ̀ sẹ́mi ó mọ̀ dàbí kíní yìí ó máa ń lò bì sí sẹ́mi tẹ́sẹ̀ rẹ̀ kò sẹ́ńtì ó nù bá ti kú òtán ṣùgbọ́n ṣe ká pọ̀fọ̀ nígbò àfáàgán pọ̀fọ̀ lórí nígbà rí ní kí jímọ̀ kápá tó fẹ́ àdúrà yóò mú nǹkan yóò pè nǹkan sẹ́nu kó tó kéyà sí sọ́rọ̀ mọ́ pa kan mọ́ ní ẹnìkó lè dì dáhùn ìṣẹ̀tẹ̀ gbogbo ẹ̀ ló ti rọrùn lẹ́nu ó jẹ́ ká parọ́ mọ́ yẹn náà ní gbogbo ẹ̀ ti rọrùn ká bìyàn sí yẹyẹ gbogbo ẹ̀ ti rọrùn ká bùyàn lẹ́yìn ká tún bu lójú gbogbo ẹ̀ ti rọrùn ká ba mọ̀lẹ́bí jẹ́ gbogbo ẹ̀ ti rọrùn ẹwọ jàgídíjàgan kádà rúrú kádà mọ̀lẹ́bí rú kájàmbá ara wa kágbàyàwó níyàwó kágbọ́kọ́ ọlọ́kọ́ gbogbo àwọn wà òṣìrọ̀ tí sì fa inú tó bí náà ìròrí wípé kò sí òsùn wọn ṣẹ́ kan lójú àìkìyàmà fi yé wọn ní wípé òsùn wọn ṣẹ́ bẹ́ o òótọ́ sì ni yóò ṣẹlẹ̀ ṣùgbọ́n kan yẹn ó jọ yẹn fún torí ìgbàgbọ́ bí ọlọ́run bá ti ṣe àlàyé rẹ̀ nínú Qur'an tó yìí ṣe láti àlàyé rẹ̀ nínú súnà rẹ̀ ìgbàgbọ́ yẹn olóòmọ̀ ẹgbẹ́ tí ó mọ̀ ń gáìdì wa láti máa mú òfin ọlọ́run ọba ṣẹ láti máa jìnà sáwọn ìwọ ọlọ́run bẹ́lọ́ subhanahu wa ta'ala ẹ̀rẹ̀ tá a gbọ́ yìí أستغفرك وأتوب إليك